rẹ̀ kí agbọ́ àdí ọlá tó ń bẹ fún kíkẹ́ alùkùránì ẹ jẹ́ kí agbọ́ àkórí àdí tuntun lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún kíkẹ́ kíkẹ́ kíkẹ́ alùkùránì àbú umama rọ̀dí ọlá nìròyìn pé òun gbọ́ sí òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá ilé wọ́sọ̀lá ń sọ pé ẹ tẹra mọ́ àlùkùránì kíké nítorí pé yóò ṣìpẹ̀ fún àwọn tó ń pe lọ́jọ́ ìdájọ́ ẹ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún kíké àlùkùránì Abu Umama rọ̀díọ̀lá níròyìn pé òun gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àlewọ̀sọ́là ń sọ wípé ẹ tẹra mọ́ àlùkùránì kíké nítorí pé yóò ṣèpẹ̀ fún àwọn tó ń ké e lọ́jọ́ ìdájọ́ muslim ló gba ìgbàwá ìwá. alhamdulillahi waliyyi salihin wala udwan illa ala zalimin thumma salatu wassalamu ala khayril anami. محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبقاكم إلى دعوات إن الله تعالى ọba tó wù nínú àánú rẹ̀ tó láti wá kí ìrun àárọ̀ yìí táwọn bàbá wa ń pè ní àṣùbà tọ̀látù ṣùbọ̀ tá a túmọ̀ sí ní mẹ́ṣọ́láṣí kàkì ní jẹ́mà abẹ́ Allahu Ta'ala tí ó gba náà ní ìbádà fún kálukú wa ṣubú ìkan láti bá ní kí mi ní àkínà fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀

àwọn ìsọ̀rí ìsọ̀rí tí a pín rí àdìsọ́lẹ̀ ìsí ìsọ̀rí ilé ìníta mọ̀ sí kìtàbùl fadọ́ọ̀lì kìtàbùl fadọ́ọ̀lì ìsọ̀rí bá ti fẹ́ sọ̀rọ̀ níbi àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ àṣegbọ́rẹ́ táǹpẹ̀ ní fadọ́ọ̀lì alìmọ̀dúbáà ما أمر ما أمر الله به على وجه غير إلزام ما أمر الله به على وجه غير إلزام àwọn nǹkan tí ọlọ́run ọba pa láṣẹ pé ká máa ṣe ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe àṣẹ tọ̀ràn yẹn dandan gbà ṣùgbọ́n pàṣẹ pé ká ṣe ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe kí ni kì í ṣe ti ọ̀ràn yẹn níbi ìrun kíkí àwọn àṣẹ kan tọ́lọ́wà tọ́lọ́hun pa ṣùgbọ́n àìmọ́múṣẹ́ kò sọ wá dẹlẹ́ṣẹ̀ àpẹẹrẹ rẹ̀ òní kí a yan náfìlà ṣáájú ìrun zoro tàbí ká yan náfìlà lẹ́yìn tàkìtà ìyẹn ni àwọn náfìlà tá a mọ́ yàn lẹ́yìn ìrun yẹn ọlọ́run pa wá láṣẹ láti ṣe ṣùgbọ́n kì í ṣe àṣẹ ti dandan ẹni tó bá wá ṣe ń kọ́ yóò gbà ládàá ó lágbè ní iṣẹ́ olóore nípa ìrun irú àwẹ̀ gbígbà ká máa gba àwẹ̀ ní ọjọ́ monday àti thursday kì í ṣe nítorí pé afẹ́ṣọjọ́ ìlú tó láwọn kan ṣe àkòyé wọn ò gbọ́ bẹ̀ yẹn yé ìjọ tí ó bá ti dijọ́ bá ti di tiwọn náà jọ bí wọn ó láwọn gba àwẹ̀ nítorí pé ànábì sọ pé àbí ní monday lòun fi ń gba àwẹ̀ bó tilẹ̀ sí ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ tán tánàbì sọ sọ̀lọ́lọ́ àlewàálì ọ̀sán lóòótọ́ gbé òun wọ́n bí pé kí ló dé tó ń gbáwẹ̀ lóòjọ́ monday oníjọ́ náà láṣìkí ni làbí òun ó tún wá fi kún ìjọ́ náà lágbé mi dìde lójíṣẹ́ ó tún wá fi kún ó ní ọjọ́ monday àti thursday hmm? ọjọ́ àti ní àti ọjọ́ àlàmísì monday and thursday àwọn ọjọ́ méjèèjì yìí ni àwọn mọ̀lẹ́kà máa ń kó iṣẹ́ ọmọ ìdágun sánmà lọ òun fẹ́ kí wọ́n kó iṣẹ́ ogun sánmà lọ lẹ́ni tó ń ṣe kí ni lẹ́ni tó ń bá wẹ̀ lẹ́ni tó ń bá wẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ti sílẹ̀ ní pé kì í ṣe déètì tí wọ́n bí ànábì lànábì sọ kó ń bá wẹ̀ yẹn ọjọ́ tí wọ́n di ni yẹ pé wọ́n di ní monday gbogbo monday tó monday ṣùgbọ́n àwọn àṣẹ bàbá mẹ́ṣù bá ti ṣe ọjọ́ ọ̀bí wọ́n àpẹẹrẹ òní jẹ́ sixteen kọ́ nínú June so ẹni tí wọ́n bí ní June sixteen nineteen seventy five tàbí wọ́n bí ní June sixteen nineteen ninety àbí June sixteen nineteen forty àbí June sixteen twenty twenty two thousand and one alóhùn náà ń ṣe ọjọ́ ọdún lónìí alóhùn gbà wẹ̀ ló gbé déètì nìyẹn kì ṣe gbé déètì yẹn kì ṣe torí pé june sixteen láti alimọ́bọ̀ sí kí ni olùmọ́bọ̀ sí tọ́ọ̀sì lónìí jẹ́ ẹ̀rí pé nínú kàlẹ́ndà tábà lọ́wọ́ déètì yẹn bí wà ọjọ́ tí ó lọ́bọ́ sí jọ́ mi ó lè jẹ́ mándé níjọ́ tí wọ́n bí wà ń bọ́ sí yóò àlọ́bọ́ sí fáìlì níjọ́ mi àwọn nǹkan tó mú pàtàkì àti pé kìí ṣe súnà ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam so nípa nǹkan ṣàlàyé náà ni pé àwọn iṣẹ́ olóore iṣẹ́ àṣegbọrẹ ní abẹ́ ìsọ̀rí tí a pín ìyáàdì sọ́ọ̀rì ní sí ọ̀kanù rẹ̀ ní iṣẹ́ àṣegbọrẹ iṣẹ́ olóore. lẹ́yìn àwọn ìgbébà sọ̀rí ní sọ̀rí kọ̀ọ̀kan ní abẹ́ ìpín kọ̀ọ̀kan táǹkì ní kitab ó tún wá ní àwọn táǹkì ní bab àwọn ọgbà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà ọgbà yìí ní abẹ́ ìsọ̀rí iṣẹ́ olóore ọlá tó ń bẹ fún kíké ọlá tó ń bẹ fún ní kíké tàbí tó ń oníkan tí nke fẹ́ bá wa sọ níbi ọ̀tọ́ yìí akọkọ àkọ́kọ́ tí wọ́n mú wá ń bẹ̀ ni àdìsí lè yọ ọmọ sí ó sọ pé fàmílì tí ó rọ̀ sí ọlọ́lọ́rí sallallahu alaihi wa mo tí ọba kí ọba máa bá tó ń sọ báyìí pé ẹ al-Qur'an fàílẹ̀ inú torí pé dájájú alkùnrán tẹ̀rí yẹn yá sí yóò dì yáwó malikiyama lóòjọ́ gbéǹde lọ́jọ́ gbéǹde lọ́jọ́ alkiyama kùránì máa dé ṣàfihàn ní olùṣìfẹ́ lè aṣáàbì ìyí fún àwọn ẹ̀mí rẹ̀ mọ̀tàfàkún àlẹ́ èyí àdéhùn Imam Bukhari àti Muslim àwọn ni ó gba àdéhìsì méjèèjì yìí àwọn ni wọ́n gbà wá àlàyé ṣókí tá a fẹ́ ṣe lórí rẹ̀ lórí pé kò sáàyè púpọ̀ kálífóòtù fẹ́ gbàbí iṣẹ́ rẹ̀ lọ ó ní wípé tí wọ́n bá sọ pé alukur'an mùsùlùmí gbọ́dọ̀ máa máa ó alukur'an kí là ń pè ní kur'an gàgà mùsùlùmí gbọ́dọ̀ máa kí là ń pè ní yóò ṣe ni lójú kòkòrò láti máa ké àìmọ̀mọ̀ kùránì ó lè jẹ́ ká lọ mọ́ kankan ní ìyàtọ̀ sí kùránì tàbí tí wọ́n bá ń ké kùránì ká mọ́ kàkí tọ́lá àbọ̀ ní oṣù olè tí wọ́n pè ní kùránì kàlámù lọ kàlámù lọ́hí almunazzal ala rasulillahi muhammadin sallallahu alaihi wa wa biwasitati Jibril alimabiduhu bifatiha walimaksum binnas alimutaabadu bitilawatihi nígbà pẹ̀lú Qur'an ní ṣókí ni ọ̀rọ̀ ọlọ́run gangan ní jẹ́ Qur'an n'i tí ọlọ́run sọ fúnra ẹ̀ ó là ń pè ní Qur'an lára abalẹ̀ ilé ó jẹ́ ká kìí ṣe ọ̀rọ̀ tọ́lọ̀ nsọ sọ fún ara rẹ̀ ó lè wá jẹ́ ọ̀rọ̀ tọ́lọ̀ ń fún ẹlòmíì tó gbé jáde o gẹ́gẹ́ bí nǹkan bá ń pè ní hadithu kudusi àtúnpè ní hadithu rabbani àtúnpè ní hadithu ilahi gẹ́bí ìgbà tí hadith irú ìyáàbí yìí náà ti mi tí ànábì ọba sọ báyìí ọlọ́run ọba sọ ó yàtọ̀ sí ànábì ń rìpọ́tù ó ń ròyìn tọ́lọ́run sọ fún wa ni ó ń fún wa ní irú nǹkan títí ni tọ́lọ́run ọba sọ pẹ̀lú gbólóhùn díẹ̀ ọ̀nà díẹ̀ fún àpẹẹrẹ mo lè sọ fún yín pé sọ fún wọn wípé kí wọ́n má yàgbẹ́ sínú ìkòkò mọ́ o sọ fún wọn wípé kí wọ́n má yàgbẹ́ sínú ìkòkò mọ́ o wọ́n ní sọ fún yín pé ẹnikẹ́ni gbọ́dọ̀ yàgbẹ́ sínú ìkòkò mọ́ o wọ́n ní sọ fún yín pé ẹnikẹ́ni gbọ́dọ̀ yàgbẹ́ sínú ìkòkò mọ́ jẹ́ gbọ́dọ̀ yàtọ̀ sí pé wọn gbọ́ tájẹ́ Quran ni bí ó ṣe sọ gangan ni pé sọ fún wọn wípé wọn ò gbọ́dọ̀ yàgbẹ́ sínú ìkòkò mọ́ ó ṣe wà pọ̀lọ́pàá tó jẹ́ pé nínú Quran tàbá wo àwọn súrà mẹ́ta tó kẹ́yìn Quran ẹ̀rì pé tó wà ń kúl huwa Allahu ahad sọ wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ànábì lọ́lọ́run bá sọ̀rọ̀ torí káwọn èèyàn lọ béèrè lọ́wọ́ ànábì ní pé ah, ta ló ń jẹ́ àlà ọlọ́run sọ fún fún pé sọ wípé aláwọ̀ ọba kan nínú ní alẹ́dì ilá jẹun fàlá òun kò nínú táàmùdé táàmà jẹun sí no alimentary kàlà kìí ṣe èèyàn hmm? bẹ́ẹ̀ náà ni súra tó tẹ̀lé súra tó lè fàlà kúl àrùdò bí rọ́bì lè fàlà kọ̀ sọ wípé mo wá ìṣọ́ pẹ̀lú olúwa tàbí kúl àrùdò bí rọ́bì olúwa àárọ̀ kùtùkùtù sọ wípé mo wá ìṣọ́ pẹ̀lú olúwa òwúrọ̀ kùtùkùtù súrà yìí tó parí ìfúra tó yìí kẹta àwọn súrà mẹ́ta tó tẹ̀lé ra wọn yìí ó ní kúl àrùdù bí rọ́bì náà sọ wípé mo wá ìṣọ́ pẹ̀lú olúwa àwọn ènìyàn ta ló ń sọ wípé sọ wípé ṣèbọ́lọ̀ ló sọ fún ànábì pé kó sọ fún wa tàbí kó sọ fún àwọn tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ìjọ náà tó fi wá tiwa ẹ̀ pé bí ẹ ká ànábì sọ ni pé kó kàn fún wọn létí Allahu huwa Allahu ahad ọlọ́run ọ̀kan ṣoṣo ni ó tún wá lọ fi sọ wípé sí eléyìí ló fà á tí àwọn kan nígbà kan nìbàdàn Islamic Brotherhood of Sufism wọ́n ti yí orúkọ wọn padà sí Islamic Caring and Sharing Center ẹnìkan ló gbé kalẹ̀ ńgbà ẹ̀ ní tí ẹ̀ bá fẹ́ ka àwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ pé àní máa fi kú lísì òun nìkan kó ń kọ́ ló kọ́kọ́ sọ bẹ́ẹ̀ àwọn kan ti sọ bẹ́ẹ̀ náà rí o

torí pé kùránì kàlámù Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run ni ibi tí mo lọ ní ẹwù tí mo sọ pé ọ̀rọ̀ kí ni tó tó bá ti yọ harafi kan táwọn eléèbó ń pè ní tàbí alphabet harafi ẹyọ kan báyìí yọ nínú kùránì lẹ́ni tó mọ̀ọ́mọ̀ yọ kúrò ń nítorí pé òfé kò yẹ kó sí ń bẹ̀ èèyàn ó ti di kèfèrí nìyẹn mùsùlùmí kódà kó jẹ́ àmì ohun kùránì ló yọ lọ́sọ̀ọ̀lẹ̀ nígbàtà ní kúlù húwà ìwọ́ ní kúlù húwì tàbí ní kúlù háwì tàbí ní kílá húwì ìyẹn ni aburú tó wà nínú àwọn kankan táwọn afáǹpè ní nákàlí tàbáwọn sa kùránì nípa kíké kùránì àtoríkòdì aburú tó wà mẹ́rin tí ẹ bá fẹ́ ṣe kùránì àtọ́jẹ́ nípa títọ́ kùránì náà ò gbọ́dọ̀ tó owó ṣiṣẹ́ ọlọ́ni kún húwà lọ wọ́n ní alọ́wù húwà kúlì tó ní ọba ní wọ́n ké àtorí tàbí látẹ̀yìn ní tó kéè lọ wọ́n ní alọ́wù húwà kìí ṣe kùránì lòún kà tó bá gbà wípé bó ṣe rí nìyẹn ni ò ara wa ní ìsìláàmù ìyẹn kéré nínú àtórí kó o tàbí ká lọ bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ nígbà ní làmìyẹ́lì ní làmìyẹ́lì wà lọ bẹ̀rẹ̀ wà láńlẹ̀ kúlù wà lọ ewu ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú kó ọrọ ọmọ ọ̀rọ̀ rẹ̀ ní òye ọ̀rọ̀ lọ padà láyé ń bí Buhari president nigeria wá rán rẹ̀ pé kó lọ ka speech wọ́n Buhari wá ní kó lọ sojú tó ń wá bí gómìnà ní kí kan wá sojú òun alákòóso kan kó sojú òun speech ní ẹni ọ̀rọ̀ tí wá fẹ́ tí wọ́n lọ́wọ́ ó wá lọ gbogbo ẹ̀yin ará ìlú yìí ó oyi ìlú ara ẹ̀mí kí mo ẹjọ́ ṣe kí nìtún ọ̀rọ̀ yìí ṣó lè ká kí ni gọ́ọ̀nà báyìí ta ni gọ́ọ̀nà ta ni president ìwájú ọlọ́ tó ń lẹ́ẹ̀dì rí kíyàn fi mọ aburú bó ṣe jìn tòótó nípa àwọn kátà mọ́ fi ń ṣeré pé abẹ́kayà àti àtorí kò dì àwọn kan tó wọ́ sí o irú kúlì yẹn sí líkúlì ni ó sọ líkí bí kẹ́yàn sọ pé bí kẹ́yàn sọ pé ìwé yóò wá sọ ní ewì torí pé e ló parí ẹ̀ wí ló tẹ̀lé i ló bẹ̀rẹ̀ ìwé yóò ní ewì ẹjọ́ ṣètùmọ̀ ẹ̀jú bàbá mi so àtàlá òbí bí kàlámìlá mọ̀mọ́ haramun kéèyàn máa fọ̀rọ̀ ọlọ́run ṣeré àfihàwẹ́wà èèwọ̀ ni ìran kan nínú ẹ̀ nìyẹn tòríkáàbà tẹ̀gìr ó ti yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà pátápátá so téèyàn ò bá wá mọ̀ tún mọ kàlámù ńlá tí ò bá mọ̀ tún mọ Quran gbogbo táǹsọ ẹ̀ ní gíní ní òun ṣe nínú rẹ̀ òun ni kíkó ìdọ̀tí àti ẹ̀gbin bá Quran bí mo sọ pé bí kò dọ̀tí àtẹ̀gbìn bá kùránì yẹn lèmi rò pé tí mo gbà lérò ní pé sísọ kùránì ti ní ìtọ̀ tàbí kéèyàn yàgbẹ́ lé lórí wèrè gan mọ̀ yẹn pé kò bá mu ìyẹn kọ́ ni mo gbà lérò mo gbà lérò ni àwọn tó máa ń han kùránì sínú wàhálà tí wọ́n máa fa àwọn ọ̀rọ̀ tara wọn

àwọn nǹkan bá wọ̀nyí ó pọ̀ táwọn èèyàn ṣe sí kùránì so ìdí nìyẹn tó yẹ pé àgbọ́yé ọ̀rọ̀ àkọ́kọ́ pé má wà lè kùránì kí ní jẹ́ kùránì kàlámùlá ọ̀rọ̀ ọlọ́run ni yóò jẹ́ kéèyàn ó mú ní ẹlẹgẹ́ ọ̀rọ̀ tọ́lọ́run sọ sẹ́ẹ̀kẹ́ èèyàn ó jìnà sí gbogbo tá à ń sọ ìpínlẹ̀ pátá ẹlòmí gbogbo tá à ń sọ ikọ̀ yẹ́lòmí ìlú fi ń ṣe ó ṣe lọ lé gé kò sí tó

yóò sáàmù àmọ́ gbogbo tó bá ti ní kó hàn yóò hàn án èyí tó tún burú nínú ìkó ẹ̀gbẹ́ bá kùránì ni fífi nǹkan tó lẹ́gbẹ̀ẹ́ hàn áyà kùránì fífi nǹkan ẹ̀gbin bí ẹ̀jẹ̀ ajá bí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ táwọn fi hàn kùránì bí ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin wọ́n rà fi kún àti bẹ́ẹ̀ ọlọ́run ní ṣàánú wa so kàlámù lọ́ọ̀yà al-munazzal ala man ala rasulillah asọ́kalẹ̀ fánà bí iṣẹ́ kò iṣẹ́ òjíṣẹ́ ní ìlú sọ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ni bí wá sí tọ́pù Jibril màláíkà Jibril ló wá sọ fánà bí hmm? innahu la qur'anun karim innahu la qur'anun karim torí àsìkò ṣá àwọn nǹkan tí wọ́n fẹ́ fún emphasize ni ó ní almagob lifati a walmaktum bina àti mọ̀yẹn ó wá ní almutaabadu bitilawati kíké kùránì ìjọsìn ní almutaabadu bitilawati tó ẹgbẹ́ àmọ́ sí ìjọsìn olófà nínú ìrun tàbá ti ké fàájì àtàn kùránì làáké kúrò àlè fi jọsìn èyàn lè kàdíìsì ń bẹ̀ irú àdíìsì tó kà ní ìsìn ìkọ́ olè kùránì فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه كان نبي صلى الله عليه وسلم يونيك أيوة، باجاتا ولا بوليوتاني اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا شفيعا لأصحابه الله أكبر mo ti sọ mọ́ṣáláṣí rí pé nílùú kan lákòókò ìwọ̀n kí jímọ̀ bẹ́ẹ̀ mo kírun ìgbà tí mọ̀mù yẹn ké pátí àtán tó kan tó kà lẹ́yìn ẹ̀ mo dúró gbárí kí ni problem tí mo ní ni pé ṣé kí n rùkú àbí kí n mọ́ rùkú torí pé nígbà tó kí é pátí àtán ṣẹ̀fí ló ń wọ́n pẹ́ kí nìkan ní ṣẹ̀fí ọ̀rọ̀ ṣẹ̀fí tálàtò sí àtàdó àtàwọn ṣẹ̀fí kí é gbé mo fi ṣàwádá ó kàn bẹ̀rẹ̀ múná ṣé mọ́mù yá àtàwọn kan ń jà ń bí ìmì tí wọ́n ń sọ́ra wọn láta ni àbí wọ́n tara lọ́fà bẹ́ẹ̀ ṣẹ̀fí ní ké jímọ̀ jímọ̀ gangan jímọ̀ jímọ̀ níbi gbogbo mọ́mù yẹ dáadáa o so lọ́wọ́ kan tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ní pé kùránì làbí ìṣèjọsìn mọ̀tà àgbàdì ìdí yẹn jẹ́ bí máa ń ṣe tìláwà tó lè kùránì ìdí yẹn tàbí ń ṣe kí tàbí ń ṣe tìláwà tó kùránì ìmọ̀ ṣe tìláwà ẹ́ torí pé al-Qur'an al Qur'an jẹ́ àwọn nǹkan tàà ń ṣe kí ní nǹkan tàà ń ké ìdí ni ẹ fi jẹ́ pé ta bá ń ka Qur'an tàbá jókòó báyìí ta mú tàà tàà tó ní tó bá di jọ́ ìjà àlùkìyàmọ̀ tó bá di gangan lóòjọ́ báyìí tọ́lọ̀ ń dìde gbogbo àwọn ẹni àwọn tí wọ́n máa ń ké wà á gbé bí ẹ̀dá báyìí ṣàfihàn ní ní fún àwọn ẹni ẹ̀dùrì àlọ́ tó bá di ọ̀la àbọ̀túnla àdíjọ́ mẹ́rin ọlọ́gbọ́n ṣe ń rọrùn fún wa wọ́n ti àwọn àdísì lè máa wá lẹ́yìn lánàá bí sọ wípé bá kọ́rọ̀ àti alìmọ̀ra ó fi tẹ̀lé ìṣẹ̀wò ni wọ́n fẹ́ ṣe ní ṣókí torí àsìkò ìpẹ̀wò ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ẹni ìmọ̀jẹ̀ kó wọná àlìjẹ́nà ní ojú lọ tó wá jẹ́ kó tọ́ síná mùsùlùmí ni ó ń ké kùrán gbàgbọ́n wọn iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ò tẹ̀sùn wọn láti wà àlìjẹ́nà kùrán yóò wà dé yóò máa ṣìpẹ̀ fún un ní tẹ́ ń òní pé yóò máa ṣe agbọ̀ràn dùn fún lọ́dọ̀ ọlọ́run yóò máa ṣe àlàkàtà pé ọlọ́run ìrìn ní ó máa ń kà mí nígbà tó wà láyé kó náà látara bẹ́ẹ̀ wà ní wọn náà yóò wọ lọ́wọ́ àìjọ ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run àrínà lè hakọ̀ hakọ̀ ni wà lókùn ọ̀gbìn wà àrínà lè bá àwọn àgbàlagbà náà kò yọ wọ́n lẹ̀ o ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn rí àròjàre lọ́dọ̀ ọlọ́run pé mo ti dàgbà ní ó ṣeé ṣe ní èso pé yóò rí lẹ́rù ṣùgbọ́n èèyàn ọ̀dọ́ kùránì ké kò sáròjàre kan nígbà ẹ̀ kùránì láti kékeré ni tó ó ní mo ti dàgbà ní kò ní ah, o ṣe bó ń kọ́ nǹkan ní ìláyé wàhálà tá a ṣe náà ó wà bá lọ sí pé ó lè ìlú wa nígbà tá a lọ fẹ́ kọ́ bí àbàbà wa ló ti wá bẹ̀ ẹ gbàgbé ẹ lọ bí àwọn ìṣẹ̀ ń kọ́ àwọn tó lọ ń fi e, ọdún mẹ́ta gbáko yàtọ̀ wọ́n tún jókòó lé ọdún kan wọ́n tún padà tó jẹ́ ní ọdún méjì káṣọ pọ́nú márùn-ún táwọn lẹ́jọ́rọ̀ wá sáyé àwọn tó lọ yunifásitì ó kéré ju ọdún mẹ́rin táwọn tí lẹ́jọ́rọ̀ wá sáyé ó lọ́dún mẹ́rin èmi báyìí kọ́ọ̀sì tí mo ṣe ọlọ́dún márùn-ún ọdún mẹ́fà ìgbà bàbá ń wọ́n fún sàtífíkẹ́ẹ̀tì yẹn wọn ò jẹ́ sọ wípé gbogbo tá a kọ́ pé n bá ń wọ́ kí máa fi àlùtà àbájú ní kìtà àbátì pé a máa fi wíwọ́ kí máa fi àtúnṣe náà tàbí lọ́yà bí ẹ bá ń kó di òfin a máa fi ṣe náà àti tẹ́ ẹ bá mọ english ìlú wọlé ṣe ní kábà ní ìṣòro mọ lítẹ́tọ̀ pọ̀ gbogbo poem tó kọ wọn ò sọ pé àbíkú nù poem wọlé ṣe ní kákọ ni àbí wọn ò sọ pé tá a bá ń ka àbíkú tàbí aké tàbá nǹkan tó kọ wọn yẹn pé áàbùmọ̀ ṣíṣe áàbùmọ̀ gbàládà àbá àti níkà àbá àwọn ìwé tó translate bí forest of thousand demons gbójú ọdẹ inú gbóró wọn lẹ àbí tó ajẹ́ tó mọ̀ nípa èdè Yorùbá dáadáa ìjìnlẹ̀ literature bí fi ó fagbó wà bí àwọn akéwù ní ìṣọ̀lá bí àwọn Adébáyọ̀ Fálétí bí àwọn Kọ́lá Akínlàní Korogodie àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn sọ pé kíka ìwé wọn ìjọsìn gbogbo òwe ìlú ọ̀pọ̀lọpọ̀ wá sí ti kàkàkàkàkà ṣé ti à ìwé kan wà wọ́n pè ní james abuche ẹni wá kà yẹn ló wà graduate ní wọ́n pè ní beta mk beta mk ìyẹn máa ga tó báyìí ẹlòmíì ojú kojú yóò sì ká gbogbo ẹ̀ pátápátá ṣùgbọ́n gbogbo ṣe ká tó nǹkan kùránì kò mọ́ ká torí náà àìgbàgbọ́ yé kí ni jẹ́ kùránì ẹ gbogbo wa pátápátá pàápàá jù àwọn àtàjọ́dọ̀ tí wọ́n bá sọ pọ́dọ̀ ní mọ́ṣáláṣí àwọn years downward from fifty nine gbogbo ẹni tí ìwádìí ìpè ọgọ́ta ọdún mọ́ṣáláṣí lágbé ètò àkọ́ àwọn àtàwọn ajágbàlagbà àdínkù tí wọ́n ń wájú náà insha Allah ta'ala bàbá màmá ṣàlàyé اللهم لا تعير اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واثن عاقبتنا في الأمور كلها لنا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خفي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ó máa gbà ládàá wà nù àdìsí àdìbẹ̀ alimẹ́ irúgbẹ̀lẹ̀ kùránì máa lè kí ó mi lè bára rọ wà lẹ́bí akọrọ òlè kùránì wàyàtà àtà òfin ìwà ó wà lé iṣẹ́ láhù àjìrán iṣẹ́ àlàmà tó wà nù bí báàbù tàbí ìyàngán ó wà wájú tàbá máa ṣàlàyé iṣẹ́